àbọ̀mọkùnrin náà kọ́rẹ́ ìbò náà rí. òṣèlú kì í ṣe nǹkan tí ó yẹ kó jẹ́ jàgídíjàgì fọláwíyọ ìkìlọ̀ lára ṣe fún ọ o. kò sí kankan nínú yín tó máa kú síbi táṣù ẹ̀ wà. kí ló ṣe fún ẹyinjú Elédùmarè. mo fi gígùn lójú ni. ó ah! fi gígùn ó dìde ẹyinjú Elédùmarè mi mo disi gbóyèga fi ń sá mi. ẹ ti gbàgbé ọ̀rọ̀ oògùn àgbà mẹ́ta tẹ sọ fún oúnjẹ ni. oògùn àgbà mẹ́ta. what is going on kí ló ṣẹlẹ̀. stop it i'm in the mood. So, fẹ́ rèébù that here? mo rape, me now. when i was ten tí dáàdì máa sọ fún mi wípé àwọn nífẹ̀ẹ́ mi and now mo ti dàgbà the kind of love tó ní sí mi gbà yẹn èmi náà try àti ní sí wọn sùn so ìmọ̀kan tó bá mi kí wọ́n máa fẹ́ bàbá yìí kò sí nǹkan tó bá lè pẹ́. bẹ́ẹ̀. mo ti kí kí kí tó fẹ́ kí ló fẹ́. ẹyin ni mo fẹ́ you are my love my everything. ẹ jọ ẹ ẹ bá ẹ bá pa kíní ẹ ẹ pa ẹ pa ẹ pa ẹ sani bá pa. wọ́n ní òun fẹ́ ọmọ mi. wọ́n ní òun fẹ́ ọmọ mi jọ. àbọ̀ ìgbà ìfẹ́ ni. wọ́n bí yàrá jẹ ìdá. bẹ́ẹ̀. yẹ́n náà. jọ kí ló ṣe ọ̀gá tí wọ́n fi rọ́ọ̀sì jáde pẹ̀lú pikin. kébi kí lè tàn dáná sẹ́mi ló yẹ ọkọjú sí pé kí lọ́sọ̀gá tó ṣe là lójú bí igi ẹ̀fọ́. ìyẹn ẹ̀ tí ì gbọ́ngbẹ́ rárá <laughs> ọlọ́run ti ṣe dáadáa fún wa o <laughs> wọ́n ti dá monday tiwa padà. kí lẹ̀ ń just observation. ṣé ìgbọ́ pé mo ló fẹ́ di nǹkan bàbá ẹ̀ mọ́. wárápá àbí kílẹ̀ gbé ibo ló ti fẹ́ rí yẹn. kí n tiẹ̀ pẹ̀lú wárápá o. ṣé ìwọ ló mú ni àbí ìran rẹ àbí ìwọ ni mọ̀lẹ́bí rẹ ni wárápá ń ṣe. yóò mú ràn yín mo ní kí sapala ó jáde kí gbòdò wọlé ẹni ò dáa débi tó burú dé fáfúntọ́ lè mọ̀wé fọmọ láàrin ọjọ́ méje ọmọ sì mọ́ lọ sùkú. àní ẹ fọkàn balẹ̀. ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò dẹ̀ lè balẹ̀. àbẹ́ ẹ̀mọ́ gbàna mi irú ọmọ ìgan ló yí ọ̀dẹ̀ fa. èmi ti wí tèmi o wọ́n ní fọ létí wọ́n ní kì ọ́ lọ pé kọ́ mọ̀ ṣe. káyé tó tó fún baby show wà okay ṣá. yeah i'm okay. Ah, arẹwà mi pàdé. ah sorry. àbí wọ ni áńgẹ́lì tí ìyá ọmọdé yẹn rán sí. ẹyin alèlé mi ni àti olèlé mi náà kọ. ìwọ o fẹ́ fẹ́ mi with this your tribal mark and triangle head. tó wà sódà ti ń polongo ẹ̀. gbàdé pàtí yẹn ti bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí nọ́mbà wà ní. àkọlé eléyìí ní Paso fifty my story. Ah! ọjọ́ tàbí Paso gángan lélẹ́yìí wáyé o. lórí omi làlàbí àjẹmọ́lá ti pé fifty sọjọ́ ìdí ẹ̀. ó bínú bó ṣe ń bọ̀ wá sórí omi. afraidom kámẹ́rà la yà. Paso fifty my story. ọ̀gá náà fújì gara pátápátá ṣe eléyìí ni. ó fi tó balẹ̀. ó dàda máa ṣiṣẹ́ tá a fẹ́ràn kó tún máa wá máa jẹ́ wọlé ó dà ká máa ṣiṣẹ́ tá a fẹ́ hàn kí ẹyẹ àpọ́nlé tún máa gorí ẹ̀ ó dà ká máa ṣiṣẹ́ tá a fẹ́ hàn àjíbọ́lá làbàkàmì àlàbí ẹ̀rín náà ká tún àmọ́tò bá a sì ká tún bọ́lé. <laughs> a ò tí ì gbọ́ kankan. ẹ máa gbọ́ gbogbo bó ṣe bẹ̀rẹ̀ láti secondary school. bó ṣe ń ṣe jump. bó ṣe kúrò ní musi tó bó ṣe sọlọ. bó ṣe gbé yàrá kan kó tọrọ wọ gba flat. ọmọdé ló lórin àgbà ló ní ìtàn ẹ tún gbà. pàṣẹ kò ní kúròmà ó ní sùúrù lóore kúròmà lè bu tẹ́mẹ́ta làbákàbà àti ó ní sùúrù lóore ní àgbà bàrà bí ojú bọ́lá ibi mẹ́ta níbẹ̀ làbákàbà àti láti kọrin. Sule Night Club, Peak Night Club, Satellite One, Alábíọ́lá Àbákan. Nàbí Sámù, mo rí pé pe, kan tí mo ń gbé. Kò bí fíìtì mi mọ́kúnlé lábàkà mi, Alábí ní mo ṣe. Mo fèé sí ìsọlọ́ba àṣìlá. Two bedroom flat jíbọ́ ẹ̀ o. Ọlọ́run bá ti gbàdúrà mi o, mo ti wá dẹni tó mo ra tẹlifíṣàn sí ìfàlẹ́ mi o mo wo super sport owó máa so. Ah, ẹgbẹ́ ọ̀tá ni bàbá múlíkà tá a ní kúrẹ́jà orúkọ wọn ni Wasiu Alabi ń jẹ́ tẹ́lẹ̀ kó tó wá di Pasuma. mo bẹ̀rẹ̀ sí ní ṣe é jọ̀ǹpù ládùúgbò àwọn tèmi lámú ti ń bá àwọn máa ń wọlé wá àtàwọn tèmi ò ní ìmọ̀ tó ládùúgbò mi máa wo Pasuma ọkùnrin ìgbà ẹ Wàsíù Alábí anis fújì rẹ̀ tó ń jẹ́ o Wàsíù Alábí anis fújì rẹ̀ tó ń jẹ́ orí nineteen eighty nine àwọn bọ́dà mi gan lọ́rùn tí bàbá jẹ́ bàbá amúlíkà adélẹ́yìn kọ́lọ́ ń bá mi fọrún kẹfà ṣe gbogbo bí ó bá wà ó bá wò mí nísinsìnyí ó yẹ kí ni ọmọ adigun ló lábàgà mi àlàbí pọ́mọ tó tọ́jú ni pẹ̀lá tó ń dákú ranga ráfíù àwọn ọ̀nà pẹ̀lá àgbàgà pé ibi ò ti kọrin yẹn àwọn èrò ti ń pọ̀ ọgbọ̀n kúnlẹ̀ bá àtúmọ̀ alábìsùn síwájú. Si wọ́n ní sùsúràjù làbàkà làbẹ̀kọ́lẹ̀. ẹ àtúgbà kan sí. ní two thousand and four mo pe omi látúbà fújì ní kéwọn àbátú náwó mi sókè ìkúnlẹ̀ làbàkà mi àlàbí ẹ̀rín two thousand and four. lọ́fà gbọ́gbọ́ aláàyè òkúlẹ̀ bá a súnmọ́. everybody wọ́n wọ́n láwọn gbà wọ́n ní pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ bá a sí rẹ́. ló fọ pé ọba new generation aláàbí kì í bá. Pàṣẹ tí gbogbo àti máa ṣe bọ̀ títí ọ̀rọ̀ tí ayé ìgbà tó ń lo sẹ́lúlà kò mọ ìgbà tó mi jí ayọ̀ ń bọ́ lójú ẹ̀. Ìgbà kò sí fóònù Paso. Mo ní lálàyé kan jí bọ́ four five two twenty six thirty four ifá àṣìọlá àbáyíká wọ́n ń pè mí sórí aago èmi náà tọ́sẹ̀ màá tọ́sẹ̀ sórí tẹ́bù àṣìọlẹ́ kò sí mobile phone nígbà yẹn kúlẹ̀ àwọn alágbára tó ní phone ó ná ẹ̀ ò ń lò sẹ́lúlà náà ń lò kúnlẹ̀ lábàkàmì àlábí tó fi ṣàkọsí wa ẹ <laughs> small doctor tó ń kọ́ ibọ̀ tó tó ń kọ́ fújì rẹpẹtẹ ah. nínú ọdún sídìí àti bí sídìí yìí pàṣẹ fifty my story àwọn gẹ̀ẹ́sì wọlé wọ́n ti gbé wọ́tá bọ́ọ̀tù wọn dání. ó yá láti bẹ̀ lọ adé kí mọ́síkító wẹ́wẹ́. mo pààyàn mo pàdùn bẹ́rí wẹ́ oníṣàgà adé kí mọ́síkító wẹ́wẹ́. yé mo pààyàn mo pàdùn ó yá láti bẹ̀ lọ ọmọ mẹ́ta yé. wọ́n di ọjọ́ kan wa àìkó tó fáwọn oko àìsísí ní kejò àìrọ́tí wá sí ilé àìsí bàbá dáadì bàbá dáadì kárí gan-an ní ìbọn we go to farm go we see snake ejo papa kili snake ejo èmi á jẹ snake ejo wo yé. wọ́n gbìyànjú nítorí àwa o wọ́n tiraka náà ní làgàtà o. wọ́n gbìyànjú nítorí àwa o tiraka náà ní bàṣọ. aláàjì wọ́n lórí ẹ tó ń bẹ níbẹ̀ sẹ́ kó má ṣe sí níbẹ̀ mọ́ o dádì àwọn tafà yìí ló borí bọ́bá yóò rí wọn ṣèbí tọrún wọn bá so síbi tí ẹ. ẹ wá àwọn ilé àwọn náà disgrace pastor torí pé pastor ti sùn wọ́n tún ya pastor fọ́tò níjọ́ sunday ní ilé ijó ẹ ní ilé ijó gbogbo ẹ gbogbo ẹ ní ilé ijó ní ilé ijó. tí ì rí kankan. pàṣẹ àti small doctor jọ ń kó kòlábọ̀. small doctor wẹ pàṣẹ pẹ̀lú champagne. àtọ́mí. <laughs> lálàlú akutuku. gbọ̀ngàn sọ. nínú àdìsíni àti bísíni yìí. pàṣẹ at fifty. my story. gbogbo olókòlókò tó kulu jákèjádò ló gbẹjú. ọdúnladé adékọlá ló ṣe é sí. competition ìjọ fọkùnrin àtọ́mí ni. pàṣẹ at fifty my story la kọ́lé ẹ̀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 Islamic complex Bọ́ládé Oṣodi Lagos. Gbogbo rẹ́kọ̀dù olórin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel. Lẹ́ẹ̀mọ̀ ariwo báyìí lórí YouTube wa. Excel TV. Ẹ subscribe sórí ẹ̀kẹ́ ríran wọ̀. Audio CD àti VC ní Pasuma fifty. My story. Àwọn bọ́ọ̀sì ń sọ pé Paso ó ti tọ́. Ó tọ́. Alábí Faraya. Ó láti kọ̀rọ̀ lélẹ́yìí. Ó tún ṣu gbogbo ẹ̀dẹ́ sálẹ̀ kòkó. Paso fifty my story. Ó mi gbọ́rọ̀ títí lọ́wọ́ yìí. Ó ti jáde tètè lọ́ra ti yàn ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ àwọn tí mo wá yí ẹ̀yin lẹ́gbẹ́ mi dé bẹ̀ o ọlọ́run mo dúpẹ́ bàbá bí n bá dúpẹ́ mo yàrá òun ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run bàbá ọlọ́run bàbá mo ṣe. ọlọ́run mo dúpẹ́. Asamuli, Walolezi, Adisibi, Asamuli, Asamuli, Walolezi, Adisibi. Ọlọ́run ló wí pé èmi lè ń gbàwẹ̀ yìí fún. Èmi sì ni ó sọ. ṣe ní ẹgbàwẹ́ yìí kó pé. ó ti ní ẹ ló sọ pé. ẹgbàwẹ́ yìí kó mọ̀ káfíìsì lọ́hùn àlà kálíbà ní ládàá. وإذ يمكر بي الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الشمس والبدر ìwọ náà ọlọmọka. mi بطئي والبر والبحر فيض من عطايا الطير شبأه والواس مجده والموج كبره والهوت نجاه والنمل تحت الصخور سم قدسه والنهل يأتف حمدا في خلاياه والناس يأسون جهرا فيسترهم والعبد يسى وربي ليس ينساه والعبد ينسى وربي ليس ينسى سنو شيخ صرت نورا تدئ كل الانام مفسر صرت بدرا تخرجنا من ظلامي سنو شيخ أنت رب تروب كل اللهام حتى يكون كريما مؤتي ربي السلام سنو شيخ أنت تعود تكيدنا من سيامي مفسر أنت مزنو للخلق عند الأوام شأستنا بالعلوم قويتنا للأمام سولت كل صحوبة بحكمة والإفوام أصل أنا يا إلهي آياته دون رامي ثم صلاة الدوام شيخوتي أنا في أفو صنو شيخوتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين. اللهم صل على سيدنا محمد آمين. وعلى آله وصحابه وسلم آمين الحمد لله رب العالمين الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين mo kí bàbá wa ìmáàmù àgbà nílùú Ìkòròdú lápapọ̀ ní gbogbo tá a wà ń bí àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù council of imams ní Ìkòròdú àwọn mufasiruna ní Ìkòròdú àwọn mukadamuna ní Ìkòròdú àwọn muallimuna ní Ìkòròdú ah, ọwọ́ dọ́dọ̀ àwọn ìmáàmù ìmáàmù ọ̀rọ̀ ti bí dọ́dọ̀ àwọn ìmáàmù ọlọ́gbọ̀n ẹjọ́ àwọn ìmáàmù alásámúnù ni bẹ́ẹ̀ ramadan abata wọn tún sọ sẹ́lẹ̀ ọ̀dẹ mi gbogbo àwọn ìmáàmù bẹ́ẹ̀ ká wọn náà. Masha Allah. mo wá darí kíkì yẹn wá sọ́dọ̀ national mission àwọn SAFC. Ah, àti gbogbo àwọn àfáà tí wọ́n jọ ń tukọ̀ náà alhaji abdulhakeem arówó kọlà ọlọ́wọ́n san yín lẹ́san dáadáa pírẹsidẹ́ǹtì mo kì púpọ̀ látàbẹ́kúta lòun ti ń tòrò lọ́hùn ní ti rán mi létí ah, dọ́dọ̀ fáìsì àti gbogbo tí ń jẹ́ executive members ẹ̀yin àmírù ẹ̀yin àmírà gbogbo yẹ̀yí bẹ́ẹ̀ mo kì í yín o lábẹ́ pé ọjọ́ ti lọ púpọ̀ ajaru gawat àti umunias àti ológo tó àwọn tó ní kàn lónìí àtàwọn tó rí òkàn lónìí àtàwọn tó ní ọ̀padà kàn àtàwọn táyì sẹ́lábà nínú ìtòrí òní kàn lónìí gbogbo yín náà mo kí ọlọ́run lè kún àlùbáríkà yín o. àmín. ẹ jẹ́ ń kí bàbá náà kí n tó kí ọmọ gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń bẹ́ ń jòkó láti alájẹ ọlọ́mọdá gbogbo ẹ̀yin olówó àtẹ̀yìn tí ń wò mókọ yín gbogbo yẹ yín tẹ lójú òní ti Islam àwọn olórin ẹ̀sìn àtàwọn aláàfáà ẹ̀ láàánírà rèé ẹ ní rárá ìlà yàtọ̀ kí yà má àmín ní sọjọ ń lọ Masha Allah ẹ ń kọ lẹ́tà sọlọ́hún lára wa ni gbogbo àtẹ bá gbèsè ẹ ní fi bànújẹ́ gbà á. àmín. bàbá wa bàbá ń bàrí ga. àfisọ ọlọ. Sheikh Murtada Adio bàbá nílé ńlá bàbá ń bàrígà ẹ ṣiṣẹ́ wù fún ọ torí ọlọ́run. ṣéèwù. ó di méjì. ṣéèwù. ó di méjì. ṣéèwù. ọlọ́run kọ́ wọlá bí wọ́n ti wí òun àfa àgbàṣẹ́ wà límìlà máa lò ó. bẹ́ẹ̀ àwọn wọn ní àti gbogbo àwọn tó abágbálá wà ní lọ́dọ̀ wọn. Masha Allah. ọmọ ọba lẹ́yìn náà ní lọ́ọ̀rì. Hmm. ọmọ àfa àlímì lẹ́yìn náà. Hmm. Allahu akbar. kẹbí rọ bàbá ń bàrígà gbogbo èyí tí ń ṣẹlẹ̀ sáwà níyà yìí lọ́dọ̀ yìí tí àwa ń rí àṣírí yìí ní kọ̀kọ̀ lọ́lọ́run tú ní gbangba. Allah akubar. gbogbo ẹni tí ọ̀bọ̀n ọ̀bẹ ti rí ń kọ̀rọ̀ kọ́sá gbogbo àwọn tó súnmọ́ yín hmm. ẹ̀rí báyìí afọ àwa arẹ́rìn-gbadé àbí kílẹ̀ pé akéwùgbadé kéwù gbadé. àti ìwé dídí akọ asunkun lẹ́ẹ̀kan o mo rántí pé ìlú kan bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ẹ̀yẹ ń sunkún ní jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dẹ̀yẹ ń kọrin tọmọ àdàlà àfa àwa kéwù gbadé baba nílé la àfibọ́lọ̀ ti tó tẹ́nìkan lè júwe ọlọ́run àfibẹ́ ọlọ́run ọba tó tóbi tó kọjá rírí ojú ọlọ́run tó tóbi fáá tọ́wọ́ ní wàlámù yakun lahu kufuwan ahad. masha allah. ọkọ̀ ìjọba tá a fi wé nìkan pé mo pàdé ẹnìkan ní kúròdú lánàá àfi bí ọlọ́run lórí ẹni ó rí bí ọlọ́run àbí tó dà bí ọlọ́run kò sí rí kó àfi bí ọlọ́run ọlọ́run mọ́ kó lára yín gbà kan. àmín. a ah, ẹ sì sàmì bí gbàtẹ́ báyìí tó lọ. àmín. baba ń bàrígà ọlọ́run mọ́ hàn yín lé mọ́. àmín ọlọ́run má ti mà tì yín kì í wá sẹ́yìn nìkan o àti tó bá sàmì tí n bá gbọ́ níyìn. la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. abdulaziz sauti arẹwà baba lela yóò máa ya baba lẹ́nu pé <laughs> sauti sì pé sanusi wùlọ kàn yín sì ń bọ̀. ó la. nínú àwẹ̀. ẹ̀yin lẹ ń bẹ lára rẹ̀. bẹ́ẹ̀ni. ó jọ mí lójú wọn ni. a ah, máa ń ta ìsan ni o. ọmọ yín kan ní December mo sì ń yàwó. bẹ́ẹ̀ni. ọmọ bíbí inú gangan. lágbára Ọlọ́run. ìyìn sì mi kọjá mọ́sáàsì. bẹ́ẹ̀ni èèyàn ṣe bó ti máa tálíkọ ọlọ́run alimajiri gidi orijina àmọ́ alimajiri bá kwanu ni eh. akọ́yẹ alimajiri da kwanu da alimagiri da sanda alimagiri bá kwanu. <laughs> n ò pé lábàdìjọ àrí ọ̀sánjọ́ alábísí àmẹ́lẹ̀wé jọ́nà ni ẹ̀ ń bá sì rí bọ́ ọ̀ràn yìí ariwo sì sọ wa kí ló dé mo sì jẹ́ kan nínú àwọn security community èmi náà lálaga ọjà gbọ́rọ̀ sàlẹ̀ kókò sóònù ẹ ọmọ bá gúdù yìí já tọ wọn bá yẹ pé ká máa bẹ́ra wa lílọ ní ọba kàníyà yìí bisimilá àtúgbìsà ń sẹ́ran yìí n ò pé gómìnà àbí ta náà máa bọ̀ àti ilé ọmọ àárọ̀ lọ́ba yọ̀dé ta ń pè ọ́ tí mo kọ́ wí nù ọlẹ́ pè mí ànánà mọ̀ gbọ́ látọ̀dọ̀ ìjọba jálàbí àlẹ́kọ́ sì mi bàbá òsì máa yà wúlọ̀ la ó ní kọ́ra sọ́fún kan náà pé ń bọ̀ ah, mọ̀ kẹ́ran nso bàbá òsì dákun ìyá ta pè jọ́gà yọ ọkùnrin náà lọ́ba kọrin ọwọ́ akọrin náà ọ̀làgbà púpọ̀ ẹni tí n ò pè. tó sì wáyé tó túra ká báyìí kíro ẹni bẹ́ẹ̀ wá pè mí kó n fẹ́ rí mi nígbà yóò tán abọ́ ọ̀rọ̀ jẹ́ anakan la ẹ̀rọ bí èrò lẹ̀ máa gbà mọ́ dà ní wọ́n ìwọ́n tí ah, mo fowó pè tọ́ wá. Ah, lówó lóòótọ́ àmọ́ bíi tiẹ̀ kọ́. mo tún kówó lójú agbo owó sì ń tì mí lójú pé sówó yìí ni wọ́n nà sáwò tí wọn yà fi mọ eléré mọ yà rún mọ lápò ah, ẹnìkan mọ tí mo fi bẹ́ẹ̀. tèdè àbáwọn kan tó ọtí ìgbéraga ti ba iye wọn jẹ. láyé la ìlà la. wáò wáò. àbáwọn kan tó wọ. Oh, èyí tí àwa náà wá yìí ifadatika minka wa ilayka. a kira ma ko malikari. kọ́dà bá a bá ṣe wá àṣìlíyà yìí wàláyé ọ̀rọ̀ ògùn mi. eba àti wá ẹnu òsì hún wa. àní kíza ṣéza ò jísà lè ké mọ wá. gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń dùn kọ́dà kẹ́ ẹ máa gba gbogbo àsìkò lọ ṣé mo sá wà. àti wá. ẹnu wíwá òun náà ní bẹ́lẹ̀ mi mi kíkín sáré ibi wa. àṣàjọ bọ̀ díẹ̀ díẹ̀ náà nù. ọlọ́run ọba tó ṣe ọ bẹ́ẹ̀ wá sí wá sí lónìí o. wá sí báwo ó níjọ́ tí ọ̀rọ̀ máa gbé yàn. ọ̀rọ̀ gbé wa lónìí rárá. kì í sò ní. lónìí kọ́. Saoty. a sọ ń gbà mí. ẹ dákun gbogbo jàmá tòrọ Ọlọ́run ǹdẹ dúró wọ nìkan wọ nìkan bàbá ẹ dákun ẹyọ ǹdàkùn ǹdẹ dúró ìwọ nìkan ǹdẹ dúró ẹ dákun jàmá fati àtàkì yìí ǹjẹ́ màá wá sí nánu àyà kan pẹ̀lú bisimilahi rahman rahim a sì máa fọwọ́ rẹ̀ bọ́jú kátó mú mi kò sí ntọ́lọ́ wò lé se kò sí ntí ò lé se bọ́bọ́ wa se ntó wù tán bàbá yọ wà tún láàyò sí alu àmàyẹfọ alu ẹnìkan bìrì ń léèrè pé ẹnìkan gbọ́dọ̀ kwérì ń pòun ṣẹṣẹ yìí kò sí ní tí ò lè ṣe hmm. Allahu Akbar kò sí ní tọ́lọ̀ ń lè ṣe lọ́rọ̀ rẹ fipá kéèyàn bẹ̀. masha allah. ẹ dákun ìka tẹ ẹ bá fẹ́ sàtá ìyá tu tọ̀tún tọ̀tún ẹ má nà káàrin o. ẹ má nà káàrin o ń ká gàgà ara ló ní. bẹ́ẹ̀ni ẹ kọ́dà àwárí àrídájú rẹ bàbá. bẹ́ẹ̀ni ẹni ẹ bá nà kàrin sí kété kọ́ lọ́wọ́n nígbàdúrà rẹ̀ àmọ́jọ́ náà kọ́ ọdẹ yóò gójì ọjọ́ àti márùn after forty five days. bọ́lọ̀mùbá ní bẹ láyé tí ò tí ì kú. kì í ṣe jọ́nà àmọ́ ẹni ẹ bá nà ká àtá ìyá tù sí ẹ ní ti ka kọ̀tọ́ lọ́wọ́ pé ntọ́ ntọ́ lòun fẹ́ àti ntẹ́ fẹ́ òun náà ó ti rí bẹ́ẹ̀. Allah kí ló dórí báwọn kì í sọ nílẹ̀ gbọ́yùn. oníkọ́ masha Allah. alájẹwò abdulhasis Sauty Arẹwà bọ́ọ̀ bá lo maximum ẹ̀mí eh. kọ́ lóun yọ̀ọ̀da minimum. èwo ni minimum àfa tó ga. bàbá àrẹ̀sẹ̀ lọ́wọ́ bá yín. àmín. kó bàbá sẹ́yìn yọ̀ǹda pé ọba lo maximum kó lo minimum. èwo ni minimum. kó lo nǹkan four hundred and fifty years. ọwọ́ ara mọ́tò kan gbà náà kọ́kọ́ láàárọ̀ láwa sí ta ló ṣe ha ah, ẹ pọ̀ mọ́ lọ́mọ àbí. bọ́ba ṣe tán ọmọ lọ́ntì ẹ. sọ pa ni. ta ni ó ṣe ìyàwó retí ẹ. àkìrá ah. mọ̀kọ́mọ́lì kẹrí. gbogbo tí máa kú fún yàn Alhaji Abdulaziz Sauti táyé fi pé yóò sí mọ́ ọlọ́mọ jẹ́ nǹkan náà kú fún yàn. àmín kọ́dà èyí tí wí yìí náà nífi ká wọn àfa. ó tó wọn àfa tá a ma kí tọrọ jọ ti lọ. lábàásì máa lọ bí ọba kan. agége làwọn yìí ti lè sinú. lágbára Ọlọ́run. Allahu akibaru. inshallah. ẹ wá bá náwó síbẹ̀ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. alfataha. ami bisimilahi rahman rahim. ami bisimilahi rahman rahim. alhamdulilahi rabbil alamin. ami bisimilahi rahman rahim arrahmanir rahim àmín bismillahir rahmanir rahim maliki yawmiddin àmín bismillahir rahmanir rahim iyyaka na'budu wa iyyaka nasta'in. آمين بسم الله الرحمن الرحيم اهدنا صراط المستقيم آمين بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم آمين بسم rahman الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين آمين àwa ni hutuba àwọn lu kọ́mọ wa wẹ́rẹ́wẹ́rẹ́ hutuba rẹ̀ nù. mọ́mọ́ jẹ kọ́wá yé ọ̀tẹ̀ ọ̀rọ̀ àbí ọlọ́run. àmì ọlọ́run. àmì. ayé ló mú orúkọ lọ́ọ̀lẹ̀ ọlọ́kà ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà níbi wọ́n ti pa màlúù nílé dúníyàn ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn ànábì mama jẹ́ kó wá yẹ ọ́ tẹ̀ arẹwà. mama jẹ́ kó wá yẹ ọ́ tẹ̀ ọ́ rabi ọlọ́run. ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mú fọ́rẹ́ rẹ̀ bẹ̀ hàn. Ànábì Muhammad mama jẹ́ kó wá ayé tẹ̀ ọ̀rá mi ọlọ́run. ojúlówó ọmọ Saoti Arẹwà ojúlówó ọmọ Saoti Arẹwà mama jẹ́ kó ọ̀tẹ̀ hàn nítorí t'Ànábì mama jẹ́ kó wáyé tẹ̀ rabi ọlọ́yà. mama jẹ́ kó wáyé tẹ̀ rabi ojúlówó ọmọ. mama jẹ́ kó wáyé tẹ̀ rabi ọlọ́yà. torí pé ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà ayé ló mú àgùntàn. lọ́lẹ̀ ọlọ́kà. níbi wọ́n ti pa màlúù onílé dúníyàn. ayé ló ṣe àtọ́kùn náà mú lọ síbẹ̀. mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn anabi muhammad mama jẹ́ kọ́ wa bàbá. jẹ́mi ẹ̀ ogun ra bàná ọlọ́run jẹ́mi ẹ̀ ogun ra bàná gbogbo ayé ló ń gbádùn ẹ Saoty Arewa gbogbo ayé ló ń gbádùn ẹ Saoty Arewa àtàwọn àfa àtolówó àtọlọ́lá pẹ̀lú mẹ̀kúnnù kálukún olóròyìn Saoty Arewa níbi káfòrí gbẹ̀sì ga kò mọ̀ sí níbi káfòrí gbẹ̀sì ga kò sì rọ ẹ méjì níbi káfòrí tẹ̀síṣe kò sì rọ ẹ méjì mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad jẹ́mi rẹ̀ ogun ra bàná. ọlẹ́ mọ́mọ́ jẹ́ kó ayé tẹ̀ ọ́ àbí ọlọ́run. mọ́mọ́ jẹ́ kó ayé tẹ̀ ọ́ àbí ọlọ́run. Saoty mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà níbi wo ti pa màlúù nílé dúníyàn ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn ànábì Muhammad mama jẹ́ kọ́ wa yọ tẹ̀. Sauti káyé tó ṣe ọ ní kàró kà fún kọjẹ káyé tó ṣe ọ ní kàró kà fún kọjẹ dákunró kà fún kàjẹ kọjẹ ìkàmọ́ka dákunró kà fún kàjẹ kọjẹ ìkàmọ́ka káyé tó ṣe ọ̀ní kàró ká fún kọjẹ kọ́ wá ayé tẹ̀ ẹ́. rabi ọlọ́run mo máa jẹ́ kó wá ayé tẹ̀ ọ̀rọ̀ rabi ọlọ́run torí pé ayé ló mú orúkọ lọ́ọ̀lẹ̀ ọlọ́kà ayé ló mú àgùntàn lọ́ọ̀lẹ̀ ọlọ́kà níbi wọ́n ti pa màálù onílé dúró. Saoty ayé ló ṣe atọ́kùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mo fọ̀rẹ́ rẹ bẹ̀ ọ́ anábì Muhammad máwọn jẹ́ kọ́ wa yọ tẹ̀. ọlọ́run kó wọn lẹ́gbàá ò tí wọ́n lù gan-an ẹni rí ẹ̀ tí ń bínú. kó wọn lẹ́gbàá tí wọ́n lù gan-an ẹni rí ẹ̀ tí ń bínú. ẹni rí ẹ̀ tí ń bínú. Sauti yáàrí ẹ̀ tí ń bínú káwọn nítàn yẹ wọ́n lè jìká. yáàrí ẹ̀ tí ń bínú ọlọ́run káwọn nítàn o yẹ wọ́n lè jìká. yáàrí ẹ̀ tí ń bínú káwọn nítàn lè jìká. yáàrí ẹ̀ tí ń bínú àní yẹ wọ́n lè jìká. ọlọ́run kẹ́wọ́n nìtàn yẹ wọ́n lè jìká ẹni rí ẹ ti bínú. káwá níta yẹ wọ́n lè jìkà ẹni rí ẹ ti bínú. ọlọ́run jẹ́ wọn lẹ́gbà tí wọ́n lù gánà. ní yọ̀sá gbàgbọ́ tọmọtọmọ yọ̀sá gbàgbọ́ tọmọtọmọ yọ̀sá gbàgbọ́ tọmọtọmọ yọ̀sá gbàgbọ́ tọmọ. bẹ̀yà pọ̀rì ẹ̀ sì bí ìbàjẹ́ yọ̀sá ẹni borí ẹ sí bí ìbàjẹ́ yóò ṣàgbàwò tọmọtọmọ ẹni borí ẹ sí bí ìbàjẹ́ yóò ṣàgbàwò tọmọtọmọ. bẹ́ẹ̀yàn borí ẹ sí bí ìbàjẹ́ yóò ṣàgbàwò tọmọtọmọ ẹni borí ẹ sí bí ìbàjẹ́ para para, para para, para para, para para, para para para para pa pa pa pa pa pa pa pa pa pa para para para pa pa pa. I yóò ṣàgbàgbọ́ tọmọtọmọ yóò ṣàgbàgbọ́ tọmọtọmọ bí yẹn torí ẹ sì di ìbàjẹ́. yóò ṣàgbàgbọ́ tọmọtọmọ bí yẹn torí ẹ ò sì di ìbàjẹ́. yóò ṣàgbàgbọ́ tọmọtọmọ nítorí ẹ sì di ìbàjẹ́. yóò ṣàgbàgbọ́ tọmọtọmọ. Allahu Akbar. Allah Allah. Dukule. Sit down tọ́lọ̀ ní ọ̀sẹ̀. akọ́lẹ̀ wá sí wa ní ìrọ̀lẹ́ yìí tọ́lọ̀ ní ọ̀sẹ̀. bàbá mbàrígà iṣẹ́ tẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀ ní jẹ́ yìí. náà ní jẹ́ yìí bàbá. tí ẹ̀rọ ní sẹ̀nsẹ̀ o. bẹ́ẹ̀ni tọ́lọ̀ ní ọ̀sẹ̀. alájọ sàwùtí àríwá. ó ní náà. mo fẹ́ kó wọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. sẹ́yìn. àbógun ọdún. naam tọ́ ti ń bá a bọ̀. kò ní dáa fún yẹn láyé kọ́ mọ̀ ní ìtàkọ́. ọgbọ́n wo lọ fẹ́ dá sí i yọkọ̀ tán lẹ̀ ìyọ̀jọ́ rí ọlọ́gbọ́n tàǹtí sàtọ́kọ̀. àbá yìí. àrànṣẹ́ ọlọ́wọ́n bá yín. àmín àmín. وكل جراحة وكل جراحة فلا دواء wàkúlù jìrọ̀ àti fàlà àdàwà òòrùn. وسوء الخلق ليس له دواء وسوء الخلق ليس له دواء. alájà abdulaziz àwùjọ arẹwà. ó ní náà gbogbo ọgbẹ́ tó bá báyàn láyé ológun. wàkúlù jìrọ̀ ẹ̀tì. baba ní baba bàdígà baba gún yẹn lọ́bẹ̀ ológun. wàkúlù jìrọ̀ ẹ̀tì. kọ́dà bí ejò bá sáyàn ológun. fálà àdàwà ù. bàbá yàn ní bàbá ìtàn ọba kú ológun. fálà àdàwà ù. bàbá sáyẹn ládàá. ológun ológun. fálà àdàwà ù. bóyá bá táyàn àpòrò yín bẹ. ológun bàbá. fálà àdàwà ù. bí àkekèé bá táyàn àpòrò àkekèé ń bẹ. fálà àdàwà ù. gbogbo ọgbẹ́ lónìí tá a fi wò. wàásù olùkúlìkì. àmọ́ wàá bú agbákòwà. wasu olè kólíkì. ìgbéraga. wasu olè kólíkì. àyèmọ nani ẹni kankan. wasu olè kólíkì. bẹ́ẹ̀ sàlẹ̀ ò dáwà. òun olóògùn yóò sọ ní kúló di. wasu olè kólíkì. bẹ́ẹ̀ sàlẹ̀ ò dáwà. ko wo yan bí gbàtọ́ lọ́n kọ́sẹ̀ dá èèyàn sí agbákòwà. ọ̀n kò wàlíyọ̀ ọlọ́run kan ní abdulaziz. ọ̀n bá a jókòó. ẹja sọ̀rọ̀ ẹ̀ ká máa lọ. ọ̀rọ̀ yìí mahu lawuta ala. ọlọ́run kọ́ kẹ́ sí kó mú alálùbáríkẹ́. àmín takiyulayi hakikan hakikan ah, takiyulayi hakikan a fɔ ara yi du Ọlọ́run ne tó àṣírí rẹ̀ bari kọlá fa mi lọ́dọ̀ Ọlọ́run baba yìí bẹ̀rù Ọlọ́run púpọ̀. ó bẹ̀rù Ọlọ́run gan. wà lámúyúládì lámúyúládì là húwa làdó. wọn ò bímọ fún orí bẹ̀rẹ̀ lẹ́yìn. gbogbo ìyàwó ló tọ́ ó lo gbogbo obìnrin gbó. wọ́n sì gbó sílé rẹ̀ wọn ò bímọ fún. ó sì ní àsìkí. wọ́n lè kíyàn baríka ni wọ́n wá kí wọn. ọkọ ìyálà yà á lé. Mm. subhanallah. alájọ abdulaziz sauti. gbogbo nǹkan lọ́lọ́ nsọ̀kalẹ̀ wá sí bọ̀nà. ó ti dá abáhùn náà ọ̀hún tiẹ̀ tiẹ̀ kọ́. ọ̀kan náà àwọn ọmọ ẹnìkan wá sáwá bàbá tí mo wá sáwá dọ̀ bàbá ee ọwọ́ sawa. láàrín kò la ọmọ ní tọrọ fún ìyàwó mi. ẹ dákun. afa yìí ní òsì bí. òsì bí. n bí àwọn kan ti máa ṣe mistake nu. mistake wo ni. bọ́ọ̀ bá lọ ń wá lọ́nkọ́ da àwọn afa wọn wà ní sáfà náà nílùú ẹ̀ alẹ́ ní tí ọba dasọ fún ni tọrọ ẹ̀ láwù. tọrọ ẹ̀ láwù sẹ́bi tọrọ wà ní tọrọ aláàbà kọ́ o ẹ gbàgbé ni ìyàwó anabi muhammad. sallallahu alayhi wa sallam. ok ẹyin sábà yóò bá anabi lẹ yìí. sallallahu alayhi wa sallam. khadija nìkan ló bí ọmọ mẹ́fà. bẹ́ẹ̀ni. kó tó wá fẹ́ anabi ẹ wo distance mi láàrin wọn àti anabi. bẹ́ẹ̀ni. ọdún mẹ́ẹ̀ẹ́dógún lè sàgbà anabi lọ́jọ́ eré. òun jọmọ forty years. naam. anabi jọmọ twenty five years. inshallah. ọwọ́ àti bímọ mẹ́ta fẹ́ nìkan ọ̀kan fẹ́ nìkan. my s four ó tún wá jẹ́ olówó ó tún wá jọ gàfà ní ànábì wáṣẹ́wádọ̀ tiẹ̀ ni. ọwáṣẹ́wádọ̀ ẹ̀ ni lọ́ba sọ́dọ̀ kọ àfa àtọ́ga ànàsálà wọn bá yín. ó wá bí ọmọ mẹ́fà fà nẹ́bí ẹ̀ ń tẹ́ ma pè ní. adélébọ̀. ń gbọ́ wá kú ànábì yọ kókó mi à ń fẹ́ yàwó hmm. ah, ọlọ́run ló fẹ́ yàwó. kọ́rọ́ gbádùn ẹ̀ gan. ó fẹ́ yàwó kọ́ra yọ pọ̀ díẹ̀ kọ́ra yọ pọ̀ díẹ̀. yọpọ̀ díẹ̀ níwọ̀n nìkan láti yọ̀ lọ́kọ̀. bọ́ọ̀ bá má pé ńgọ́ fẹ́ bìn hmm. tí ó sì pọ̀. ẹ bá ìfẹ́ ẹ̀ ní ti jábàlẹ̀. tí alẹ́ dàlẹ́ mi náà wá ti wọ́jà fúnra mi. ọlọ́run láàfún ọ gbogbo ìyàwó anabi láti rí sawuda aisha gbogbo yìí wọn zainab anabi ní jabali wọn. sallallahu alayhi wa sallam síbẹ̀síbẹ̀ kọ̀sẹ́ ni wọn. káyì wọn lè kíyàn barika ni. subhanallah wọn wá kí wọn. maria taliki butiya tó bí ẹlẹ́ẹ̀keje wọ́n yẹ sanabi lálejò misira ni. anabi nìkan. ó nìkan baba tí mi dákọ̀ yìí waliyu abdulaziz ó wá bẹ̀rù Ọlọ́run púpọ̀. ó bẹ̀rù Ọlọ́run gan. arákùnrin kan wá sọ sọ́dọ̀ rẹ̀. ó lóun fẹ́ ìyàwó lọ́gbọ̀n ọdún kò bí. kò bí nǹkan kan. Hmm. bàbá wa ní gbàmàntú yìí. gbà á ah, ah, kí ni wọ́n sọ bó o. gbàmàntú yìí máa lọlé. àmọ́ rí i pé bí ìyàwó rẹ̀ báyìí lè mú ẹ gbọ́dọ̀ mọ́kànlókò. ẹ domi odò rú o yà ọmọ lọ bàbá yìí pé padà pé wá kọ́kọ́ lọ nílé bí ìyàwó rẹ̀ sí ọmọ sì ń ké oṣù lọ́wọ́ náà ah, ó ti parí láti jẹ ẹ̀fà. ó ti dà báwọn èkó tán nù jẹ́ríkà. bàbá wa délé bàbá ni màá lọlé. ẹlẹ́dọ̀dọ̀ rú ọba ti mú àǹtú ìtẹ́ ẹ̀dọ̀dọ̀ rú ni. ń ó pé ìyàwó rẹ̀ ìsúnléwẹ̀ wọ́n jọ lọ sinra ah, ìyàwó ní bàálì wẹ̀ ṣerú ẹ̀rí. ọbẹ̀ rẹ̀ lálẹ́ yìí náà nù ẹ̀ẹ̀kan náà lè yẹn bẹ̀rẹ̀ nǹkan. ọwọ́ abẹ́nu wọ́n sinra tán gbọ́ hàntú ó sì mú lọ́ba eré ipa bábẹ́rẹ́ lọ́ba mọ́ kọ̀ lóko ọlọ́run bá sáyè sí. baba baba yọ wá ládùá méjì láyé tukọ́lọ́hún jẹ́ ọmọ tí ń bẹnu ìyàwó mi yìí hmm. tó fún mi yìí ìfọkùnrin lásìkò yìí. ìfọkùnrin lásìkò tí mo wà yìí o mọ́mọkùnrin wa. olóbìnrin ni ọba ń fún. kí n fi lè dúpẹ́ ẹ̀san èyí tẹ̀ ń jọ ń ṣe pẹ̀lú ọmọ yìí ìfádàtí kàmí ń kàwá ilé kan baba ń dúpẹ́ pọ́ bà wọ́n lójú jẹ́. bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ wọn lójú mọ́lẹ̀. wọn náà dúró kí baba dúró tì ọ bí ọlọ́run rẹ̀. insha Allah bẹ́ẹ̀ ni. ẹ méjì lẹ dìsáfọ pẹ. ẹ dìsáfọ pẹ kádúpẹ́ bẹ́ẹ̀ méjèèjì. àfọ àtọ́gà. àrùnsẹ́ ọlọ́run ọba yìí sí. àmín ó ní wọn lọ́hùn obìnrin ni kò ṣe é bọ́ ọba wa sọmọ mi lóbìn bàbá tó bá ń bẹ lọ́hùn yìí má pa o. má pa o má jẹ́ òkú o. ìnínú bọ́ọ̀ bá wa pa ìsì ọmọ ìjó ẹ̀mí mi. ìjó ẹ̀mí mi bàbá sojú ẹ̀mí mi n tẹ̀yàn fi jọkùnrin má gbàdá rẹ o. ọlọ́run o n fi dúpẹ́ fún ọlọ́run ni ọlọ́run bá gbà ìyá yóò bímọ obì lóbìn. bàbá yìí wọ́n ń ṣàdúrà ọlọ́njọ́ dàgbà ọlọ́njọ́ dàgbà ọmọdọ̀mọ bíi twenty years bàbá kékalẹ̀ ìyá ni yọlọ yunifásitì bàbá ti parí yunifásitì rẹ wo lè wa ẹ ṣeun kẹsà baba wa le kun sẹ́yìn le kun bi awọ Ọlọ́run dákun má jẹ́ má jẹ́ wu ẹnì má jẹ́ wọn ṣe sí gbèlè tí ó dúró bá ń dá padà wá bá mi kí bàbá ń tẹ́ ẹ bá rí ẹ fi mí sí i. bàbá rí lè kò ní wù orí tọ̀hún kò ní wù wá ìbí yọ ọ̀rọ̀ kọ ni ó ní mo rí i wọn á dà ó ní wàrà àwọn tó wù mí ni. àwọn bí àwọn èso òun tẹ ẹ̀rí kan ọjà làbí àjọ jímọ̀ ẹ̀rí ló ń pè ọ̀rọ̀ ló ṣe rẹ ọba lóun ní ìka tẹ́ḿpù. Ah. Ah. mọ̀mọ́ ẹ̀ délé tán mo wá tó pàdé ẹ̀ nìkan kí ló kọ́ jẹ́ ewé lẹ́kọ̀ọ́ ọlọ́run o. ọ̀dà ọ kàtíkè ó ní mo kàtíkè. ó kún pankéèkì ni. àbá ni mo tó fún ọ lóṣù kan sí. lẹ́kùn foundation sí. àwa yóò bá tún lè bẹ ọlọ́run má jẹ ọ̀rọ̀ kọ o ọlọ́run má jẹ ọ̀rọ̀ kọ o. má jẹ ọ̀rọ̀ kọ o. lọ́ba dé ní kúkúrú bá mi ẹ̀ ń tọ́ba wù yín ẹ̀ fi mi fún bàbá ni mo nìkan. Allah la ilaha illallah. bàbá ni mo rẹ́ nìkan. mo rẹ́ nìkan. ọlẹ́ ẹ̀ rí oníhe ẹ ti tọ́jú ẹ lẹ̀ ní nísìnyẹ mo rí. nísìnyẹ ni bó o ti ń pò orí òun lọ bẹ́ẹ̀. àmọ́ o ọlọ́mọ ntọ̀hún dàgbà. ológun ọ̀rẹ́ bá ń bi léèrè inú eléyìí àtọ́lọ́hún ta ló jura wọn lọ. Allah ọmọ tí wọn fi bẹ̀rù Ọlọ́run tọ́nu o. ẹ̀sà bá ń bi léèrè sọ́sà hmm. bẹ̀rù Ọlọ́run. sọ́ bẹ̀rù Ọlọ́run. kọ́ra bí ò ló ń jẹ. kọ́sà bẹ̀rù Ọlọ́run. Oh, oh. kọ́ra bí ò ní tọ́jú mi. àní kọ́sà bẹ̀rù Ọlọ́run. kọ́sà bẹ̀rù Ọlọ́run. Allah la ilaha illallah. baba ni ma kálọ. ma kálọ o ti yá ilé ọkọ yá náà o ti lé àfa tọba bẹ̀lẹ̀ o. Allah. ọwọ́ hmm. amú ẹlẹ́yìn báyìí alo salamu aleykum. aleykum salam. ah baba ni ọmọ mi kọ́ yìí ó ní kí n sọ ọmọ yín. ọmọ yín kọ́. tèmi tí mo bí fúnra mi yóò mọ wájú ìyàwó yín látòní lọ. Allah. Ah, wálé aago mélòó aago mélòó òjò ti dá àti ìdàgbà àti wẹkulé máa ah, gbogbo ọ̀pẹ yìí sì ti di bó ti rí. wákùlù jìrá àti eh. fọlá àdáwà hù wàsúùlù kúlìkì. ليس له I sound like father like son. Hmm. Abambariga. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba mọ̀ bẹ́ẹ̀ tìrí tó kọ́sáwò sàwùtí. Kọ́sáwò sàwùtí. Àṣẹyìn photostat yìí náà àṣẹyìn lọ́jọ́. Bẹ́ẹ̀ yàn sọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹnu rẹ̀ rí. Àṣẹyìn lọ́jọ́. Bẹ́ẹ̀ yàn bá inú fílà ni ó ti máa ń tí èbí. You will never lack in your life. Àmín. Àmín àmín. Sàwùtí Arẹwà. Ó ní náà. Tọ́lọ́ ni ó sẹ̀. Tọ́lọ́ ni ó sẹ̀ yín sì báyìí o. òní débẹ̀ takusi ni. àmín. àfa yìí. arasala wọn bá si. sí. bolo gbólóhùn tá a fa lógun ọdún sẹ́yìn mọ́ràn létí o. lọ́fọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n sẹ́. lọ́fọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n sẹ́ ọwọ́ àbí baba. dele baba ọdún kan kò o o. Oh, oh. méjì tí sà baba padà baba irú hàn fún wa. tá a fi róhùn ẹ fóun náà babaláyé fúnra méjì lẹ́ẹ̀kan náà. káì hmm, ìran kan náà nílò. káì. ìran rẹ tá a ti fún àtúgbọ̀rọ̀ fúnra rẹ mọ́. àtúgbọ̀rọ̀ fúnra rẹ mọ́. ọlọ́run ti dáa àbáyé bá lè kólé ọwọ́ sàrò látọ̀kọ̀ ní ma bí ó ti bẹ̀ lọ́hùn yóò máa dọ̀ balẹ̀ yóò máa yí ọlọ́run láàyè láàyè dàda masa bá fọ́nrán ma lọ́mọ láàyè láàyè dàda ní bá yí lérí àwọn àti ọmọ ntí ọ afa yi akramakumullah àwọn àríkà ẹ̀wọ́n kì í mú tó yà sí yìí o ọ̀dà àbí ọ̀rẹ́ nìkan tó wá látẹ̀kù níyà yìí hmm. àgbàlagbà ni ìyàwó rẹ̀ wá ń tọ́jú ẹ̀ púpọ̀ ọjà ìyàwó rẹ̀ kàn dàrú lẹ̀ kan náà ni ìgbésẹ̀ wa pọ̀ ọwọ́ ni a ẹ gbogbo jẹ yìí kú bẹẹ bá jáde sọ̀rọ̀ ọba ni ee ní jáde sọ̀rọ̀ rẹ ń lọ lọ nínú ilé balaji kàmọ́rù ń lọ rí ilé balaji kàmọ́rù ń lọ rí déédéé gbà tó wà lọ rí gbà sísàárẹ̀ Baba, ni wọn kò ń rẹ ẹ bu èmi náà pọ̀ kìrìkì wílé fún bèmí ẹ bu èmi náà wọn mú bàbá lọ́dọ̀ àlífà àlífà wa ní kí ló dé ó wá ṣàlàyé àlífà ní kò lè tó bá bàbá ti rán wa kan lè ṣe é kẹ́ tó kú wọn lè ń bọ̀. yìí wọ́n ti rí wọ́n rí i ó ti da. wọ́n ní ká sọ fún yín kẹ́ fún ìyàwó yín kọ́ mọ́ yàrá zaku yàrá zaku bàbá ni ó ní mélòó wọ́n ní yìí tó lọ́nba fún lágbà àmọ́ kọ́ máa jẹ́ pé yọ̀wọ́n fi sáyè sùn ni kọ́ra bó ṣe wákàtí kan. Allahu akbar da ńgbà tí bàbá èdè kò bàbá ti gbàgbé. ó ti gbàgbé ju àgbàlagbà. ọba kó ìyàwó rẹ̀. ọgbà ah! nǹkan dé. wọ́n gbà sírí dé láti lọ ni. ó di lóru kí n tó fún wọn lóru lọ́ọ́ màsà. òru ni ọba sáré. ńgbà tó lóru ó ní kí ẹni màsà wọ́n ní kọ́ màsà yásárì kù yásárì kù wa kullu ujirati ah! fala adawa له وسوء الخلق ليس له دواء àbá àtọ́gà àrẹ̀sálọ́ wọn bá yín. ìyàwó bá jílò yọmọ sí yasariku yasariku yasariku bá fà ìbáríkà sí. àfà lọ́jà yìí bú rẹ̀ kẹwàá àlùbáríkà wọ yasariku. wọ́n mo ti san owó mọ́kà yẹn lọ mọ́kà. lérí yasariku. nígbà tí bàbá yìí darí mọ́kà ó ti parí ilé. ọ̀rọ̀ àmọ́tò kalẹ̀ di bàbá lérí yasariku mọ́tò yìí pàdé bàbá wọ́n gé bàbá lórí tuntun ni ọkọ ẹ̀ kẹ́nẹ́ ìwà ń bọ̀ háyà sí hmm. ọ̀rẹ́ rẹ̀ bá lọ bá alájà sì fáwọn. èyí tó ń lò dákun. má wò mí ràn. sànú èmi náà. bó o lórí ọkọ mi lọ lọ́ni ni. àṣírí Ìlọrin wọn lọ bá gbà sí Ìlọrin wá ni. Hmm. ǹjẹ́ kí wọ́n fún ọ oníjẹ̀bi ọkọ mi náà ọba ni fún ọ. ni fún ọ. ó sì tọ alájì wa ọ̀rẹ́ mi tí mo sọ ìtọ́ fẹ́ nù lè fún àṣírí ọ̀tá ńlọrin lè fún lọ́ba lè fẹ́lẹ̀ yẹn kọ́ mọ̀ lọ́sẹ̀ yá sáré kú ọkọ tiẹ̀ sí ní ìmámù Jamiu ni tó mọ kéwú dáadáa yàwó bá jílóru yá sáré kú yá sáré kú ọkọ ah, rò pé òun lálàá ni. kí la ní lé tó tó ń pe olè. sẹ́rí ah, ń gbò jí ah, ó rí pé ìyàwó yá sáré kú rálíà eh, eh, eh, ń sàdúrà yá sáré kú yá sáré kú yá sáré kú. oh mo rò pé bẹ́ẹ̀ yorùbá kan ilé wuli. sallallahu alayhi wa raliya eh, ayi mamu ẹ̀ ń wá Walayi wàláyé ẹ̀ ń wá yi. ti jẹ́ ìmọ̀mù tó kí fún mi ní kí n máa yasariku. mo le lè bọ́ ọ̀rọ̀ yóò yasariku sàlù mi ọdún yasariku yasariku bí mi ò ti ma sànù yasari kú yasari ah, ọkọ ni wò ó kò ń ọkọ ibi o ti gba yasari yi yìí ó mú un débẹ̀ ẹ ọrẹ a dilé ọ̀rẹ́ ah n gbọ́ irú àdúrà ló fún ọ̀rẹ́ yasari ni ah ta a fún ọ ní baálé mi ọlọ́gbà ọ̀dọ̀ àwọn afáàlọ́ rí ọ̀dọ̀ bàbá bàbá kí ni àdúrà tẹ fún yasari ni. wọ́n ń gbẹ́ alájàgbà sí kòtò báyìí mú débẹ̀ alájàgbà tí wọ́n fi mẹ́sẹ̀jì kalẹ̀ pé tí wọ́n máa sà ní yásárì kù ni wọ́n máa sà. àwa yóò dọdọ ní tó fún yín abadọdọ àlífà àlífà ni ah baba tó wá ń jẹ́ tó a fẹ́ sìnkú alájàgbà kọ́ yìí sóbìnrin yẹn ń ah, ah alihamudu kọ́ra nǹkan ọpẹ́ la mú wa wọ́n bá gbé bùn wá fún bàbá tọ́hún bá ní ànìkùn la ẹ̀dá kan àdúrà tí ẹ̀ fún abalẹ̀ ah, mi ọ̀ràn tí màmá kò wí. ya sáré kù ni alibade ah, ó sì ni ó sì jẹ́ ó ni ajẹ́pá nìyẹn pọ̀ fẹ́ sànú ìyàwó Allah tọrọ ń lọ sẹmú ọ la yàrá lè lèmi fún ọ O délé ọkọ̀ síwèé nígbà wọn délé o mistake ni o. yàràsákù lọ́wọ́ máa sa aa ah, ìyàwó oníṣẹ́rí yàràsákù kò ní jẹ́mi lọ́wọ́ lọ́jọ́ kọ́ lọ́wọ́ pàrọ̀ ẹ̀kẹ́ tó délé yà sáríkù níyàwó ń sàrò ní sìn jẹ́ yẹn. wákùlù òjìrà tí fàlà àdàwà wàsúùlùkùlùkì lẹ́yìn sàlà òdàwà. bàbá màdìgà arákùnrin yìí ni wọ́n yí lẹ́yìn lẹ́kùn ọlọ́run bá gbàdúrà ọmọ rẹ̀ kò mọ̀ sùn náà jẹ́. tọ́tò rí ọlọ́run lọ́ba lóyún. lọ́ba lóyún. Hmm. ọkù sátàkù bímọ ọdụ ka kò bí ọdụ ka àbọ̀ kò bí wọ́n tún lè bá bàbá ó ń yàwó yìí màtí pọ́dún kan àbọ̀ bàbá níbẹ̀ ni yóò padà sọ ìbọ́lọ̀ lódì bẹ́ẹ̀ máa lọ ẹ sọ lọ baba ni ẹ ẹ bá ń gbé lọ àwọn eh, àwọn ẹbí ti di di àgbákò wọ́n pọ̀ lọ gbóyún wa ta torí kí bàbá yìí ló eh, wà tí bàbá rẹ̀ fẹ́ jogún bàbá yìí ni àwọn obìnrin bíi mẹ́jọ ló ti lò kútu òbí nkankan ọwọ́ lọ ọdọ́gbọ́n sí ìtọ́ gbóyún wa wọ́n sà obìnrin ilé ma ọwọ́ lọ tilẹ̀kùn ma ẹ̀ ń pè ó tọrọ bí kúni àyè. kúni ìwọ bá kú gbé kó kú. ọlọ́run bá gbàdúrà rẹ̀ lọ́ba bíbí ìjì ọkùnrin la méjèèjì. tọ́lọ́wọ́n ọ̀sẹ̀ tọ́lọ́wọ́n ọ̀sẹ̀. baba baba màdìgá ó bi tán ọba lọ sọ fún baba lókè ẹ bá rí ká o ìyàwó yìí bímọ baba ń délẹ̀ kí ló bí wọn ní bèjì ọkùnrin èmi náà alahamudu lila alahamudu lila alahamudu lila wàfà wàsà kàtà wà máa ta. ó lulẹ̀ lọ́ba kú. baba ṣubú lulẹ̀ ó sì kú. tó rí ọlọ́run. àwọn ẹbí wa dìde lẹ̀. tọ́ àwí. òmùwẹ̀ lóde baba ọkọ rẹ tùdú ọba àléwọlé ọkọ kọ. wọn kọ ọmọ tẹjẹ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀. ọ̀ya ma kọ́dà má dúró wẹ̀ ní. èkejì ọmọ wọn gbé wọn hmm. hmm. wá lè síta wọn dúkìá baba ń sí ahere ti lè àwọn nǹkan kí n máa mi. ó níbi tí mo wà yí ilé ọkọ mi mo wà ọkọ mi ló níyà yìí ahéré yìí. e ń tọ́jú ọmọ nbẹ ajá rẹ wa ìyá ìyá wa lè gbàrú kí n ma sọ tiẹ̀ tọ́ba ti wá pa sílẹ̀ kan yóò mú sísì yìí sànú ẹni tí ò ní. Hmm. yóò wá mú sísì yóò ra búrẹ́dì méjì. aláwọ̀ mi lónìí ọwọ́ adijọ́ kan wọ́n pàdé ẹ̀ lọ́jà tọ́kàn àbèjì wa àwọn fámìlì bá rí i ṣé pé kò kú ọmọ rẹ̀ ò kú mm. wọ́n wá tírèsì ẹ̀ lọ́bi tó wà. ìyá yìí ní ń gbé wọ́n wá plan lórí ẹ̀ ajáre wa ńgbà tó lọ tán tó ń lo kòárù táwọn ọmọ ti sùn wọ́n bá wánú ahéré gbogbo ọ̀nà ibi tí wọ́n gbà jáde wọ́n kó nǹkan kí nǹkan débẹ̀ wọ́n wá fi pẹtrol flinti gbogbo àtàwọn ọmọ. ilé koko tẹ́lẹ̀. wọ́n wá sanasi. ọmọ kìnnìkejì wọ́n sì jóná tanyanya. tí wọ́n sẹ́kù la ilaha illallah. ìyá yìí wá ra búrẹ́dì méjì ń bọ̀ wá ni wọ́n ń kọrin búrẹ́dì táyé hmm, búrẹ́dì kẹ́hìndé búrẹ́dì táyé hmm, búrẹ́dì kẹ́hìndé títí ó débi ilé rẹ̀ báyìí ọkàn yìí fi ń tẹnẹmọlẹ kọmọkọ ń tẹnẹ. àbọ̀dọ̀ mi kọ́ ni la ilaha illallah. ajáde wa ìyá yìí ń tẹnẹmọlẹ kọmọkọ ń tẹnẹ. abiyamọ o abiyamọ o ń tẹ inámọlẹ ẹsẹ̀ rẹ̀ ń jóná kọsíkásí kọmọkọ ẹsẹ̀ ń jóná. la ilaha illallah. ọwọ́ adébítọ́ tẹ àwọn ọmọ sí bẹ̀rù wọn bẹ̀. ọlọ́wọ́ búrẹ́dì táyé ńgbà tí afa búrẹ́dì kányìndé. ọwọ́ agbójú ẹ̀ sókè báyìí ọwọ́ hmm. apè ọlọ́run lódì ó ní wọn lọ́hùn mo ṣe wàhálà tó ní o sì dánú lérí kọ́ mọ́ dà báyìí hmm. èyí jẹjẹkújẹ èyí rìnrìnkùnrin èyí hmm. sọ̀sọ̀kùsọ̀ èyí lòdekòde èyí ìbẹ̀rù rẹ mọ́ wa ọwọ́ apà àwọn ọmọ méjèèjì lẹ́ẹ̀kan náà ìwọ ló ṣe o ìwọ ni o àmọ́ wàá gbọ́ dáadáa ìwọ lọ́hùn ìbí ọba wà wà fara rẹ̀ hàn mí ní sìkè rí ọ kọ́ wá jẹ búrẹ́dì kìíní kọ́ jẹ kejì. wà á kún lu òjìrá tí. mọ̀mọ́ kí búrẹ́dì lọ́fẹ́ jẹ tó fi pa wọ́n wá jẹ. fàlà ẹ̀ dàwa òòrùn wàsùn lùkúlìkì. bẹ́ẹ̀ni. lẹ́yìn sàlẹ̀ òun dàwa òun. ó Allahu akbar. Ya ajabali nasi. Wakulu jira ati. Wakulu jira ati. Fala adawa u. Alright. Wasu kuliki. Bẹ́ẹ̀ni. Leisa lahu dawa u. Sẹ́ẹ̀rì ń gbọ́ díẹ̀ kan. Ìbẹ̀rẹ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ sí i la. Ó ní wọ́n Ọlọ́run. Ìwọ Ọlọ́run o. Wọ́n á pé jọ́ tí mo ti fẹ́ ọkọ mi. Ètò àṣírí èmi ọkọ mi ò sì jà kọ́ ọmọ bú mi kí n fún un lé sì rí ìyá tó máa bẹ̀ ni. n ò kíbo sílé eléríri wọn pàǹtàn bu wọn sọ̀rọ̀ burúkú sí. ọba dùn mọ́ wọ ọlọ́run mm. àmọ́ méjì. báńjí wọn. kọ́dà má bá jẹ búrẹ́dì náà kó sì máa lọ́dọ̀ wọ ọlọ́run. Mm. àmọ́ kálẹ̀ mi ọ̀sán máa jẹ búrẹ́dì yìí. kí wàhálà mi ò ní má dànù mm. kí n máa ké torí ọmọ mi ṣe. bí ọba wa rí bẹ́ẹ̀ o tọ́ àjẹpẹ́ mi náà lálẹ́ kí á máa lónìí. arákùnrin kí ló si. sí. bọ́bá dìgbà mi bàbá ilẹ̀ sùn. kí ló padà ṣẹlẹ̀ sáwọn ọmọ náà tọ́ba dìgbà mi ayé máa gbọ́. wákùlù jìrọ̀ àti fọlá àdáwà òun. bàbá bàríga. wàásù olùkúlìkì. mo lójú àwẹ̀ ni. ilé ìsàlẹ̀ òun dáwà òun. nbí àṣẹ ti lágbà. wàásù olùkúlìkì. ilé ìsàlẹ̀ òun dáwà òun. sàwọ́jà rẹ̀ wàásù ọgbọ́n mi ti torí ọgbọ̀rọ̀ mọ́kọ́ lórí ọ gbọ́dọ̀ mọ fi kọrin assignment mo fún ọ nù yọ gáàsì bá jáde n kò gbọ́ yín wà máàkì assignment yín máàkì mi parẹ́. wàkúlù jírọ hàtí fẹlẹ àjọwáwù ẹ bá yorùbá nàbì dáadáa. sallallahu alayhi wa sallam. afa tó ga. baba. ìyá ìwí bẹ́ẹ̀ ìyá ìwí bẹ́ẹ̀ ìyá ìwí bẹ́ẹ̀ ọlọ́run bá pé jìbìrì nù. ọba ira jibirilu ya yi dami woni kai ọdami wonu. àdáwò dénú. gbogbo tó fi bẹ̀mí pátá lọ wọlé lọ́dọ̀ mi ọ̀wọ́lé ọ̀wọ́lé kọ̀tà sí ọkọ̀ ẹ̀rí ọ̀wọ́lé kai kò sẹ́gbẹ̀ lọ́kọ̀ ẹ̀rí ọ̀wọ́lé kai bọ́kọ rẹ̀ ń bu kò fún un lẹ́sìn rí ọ̀wọ́lé kai kọ̀ ọ́ bá ń tó àṣírí ẹnìkan rí ọ̀wọ́lé kai yín bí mẹlọ́n ti tó èmi náà wàá jẹ fún. ó gba àwọn tó dín tẹ́ni lẹ́ni bàbá ní àtọmọ tẹ́ni kò ní lẹ́yìn yín jẹ́ ká mọ̀ pé tèmi ọlọ́run ní ọ̀sẹ̀. tọ́tọ̀ wọ ọlọ́run tọ́lọ́ ní ọ̀sẹ̀. lẹ́ẹ̀kan náà ọlọ́run bá pàjẹ́ ìlú ìlàsẹ̀ ọ̀yà sọ̀kalẹ̀ yíra padà wàá dé lẹ́ẹ̀kan náà lọ́ba dé lọ́ba ni ẹ arábìnrin ẹ lẹ́ o kọ̀mọ̀ kí màlẹ́ kọ̀ lónìí ẹ lẹ́ o ní ẹ ṣeun ẹ ṣeun ọ̀dà ló ń gbọ́n. ẹ ṣe ṣé o ṣe o ní kò sí nǹkankan ìmí ọlọ́run jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ìmí ọlọ́run ṣe fàájì lọ́wọ́ ni kò sí nǹkankan. a jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ sáwa ń dáná ni. ọlọ́dà bẹ́ẹ̀ ọlọ́run ní kí n sọ fún ọ ìwọ fúnra rẹ pé àwọn ọmọ rẹ kì wọ́n bò tí kì wọ́n kì wọ́n bò tí kì wọ́n ìyá ìbánidá ẹ̀yin èjì rẹ̀ wẹ́ni wẹ́ni lójú orogún. èjì wọ̀rọ̀ lójú yẹ. alright. ọmọ yàlẹ́ aláṣọ. yes. èjì rẹ̀ lọ bá alákìsà. ọ̀sán alákìsà ló ń gba aṣọ. yes. bùnmi kí n bọ́ ọ relé. alright. sinmi kí n padà lẹ́yìn yẹ. yes. olówó ń wa kò rí bí. yes. aláṣọ ń wa kò rí pọ̀n. alright. ọ̀bẹ kìsì bẹ́ kẹsẹ́. ọ̀fẹsẹ̀ méjì bẹ́ sílẹ̀ alákìsà. alright. yẹn náà fi ń poni méjì. ok ọmọ arágbèjì olóhùn méjì. alright. mo ní sakọ lórí yàrá. kán bọ́ọ̀lù lẹ̀ ókùn kan. ok òwò rẹ̀ ẹ bá mi rà. ẹ̀kọ́ mi àjẹ́ ríre. alright. mọ́mọ́ yẹn ọ̀rẹ́ ẹ̀kọ́ àkàrà ẹ̀gúsí eléèlò. alright. a sì kí àgbàdo. bẹ́ẹ̀ ni olóko ògbówó. alright. ọ̀lọ́wọ́n ògbéèlò. mo gbé dé omi agérésé. <laughs> òwòrè ẹja tútù sallallahu alaihi wasallam. wa kullu ujirati fala dawahu ah. wa sul khuluqi laysa lahu dawahu wa sul khuluqi laysa lahu dawahu ẹ dákun gbogbo èyí tí mo kọjú sí ẹ sábà yorùbá níbi lẹ́ẹ̀kan tí. sallallahu alaihi wasallam nísọ̀kalẹ̀ mi. nísọ̀kalẹ̀ ah, baba ah. ka dafiri yòókù kọ́tán bẹ́ẹ̀. afa yà yìí kì wọ́n tán kì wọ́n tán. ó kì wọ́n tán. ọlọ́wọ́n ọlọ́ni ọ yà pè wọ́n. pè wọ́n bò ti pè wọ́n. ntọ́ fẹ́ fún wọn fi wọn. Allah. Hmm. lọ́ba ni tá a yé lulu ọmọ mi. nde. wàá gba búrẹ́dì rẹ. wàá gba búrẹ́dì tí mo rà wá ń torí rẹ. torí náà mi ṣe wàhálà lọ. Allah ọmọ kẹyìn dé jì rẹ. wọn di dìde. wàá gba búrẹ́dì tì yẹn náà torí yín mi ṣe wàhálà lọ. torí yín mi ṣe wàhálà ìwọ ló ní. lẹ lẹ́ẹ̀kan náà gbà tí ń kì wọ́n lọ́wọ́ tí ń kì wọ́n lọ́wọ́ ọlọ́run ti dá ara wọn padà sí bó ti wà. Allahu Akbar. afa yìí nígbà tó pe ẹnì kí tó gbẹ ẹnì kejì ọba wúkọ. Allah kótó rí ọlọ́run tọ́lọ́run ọ̀sẹ̀ baba. àwọn méjì bá nílẹ̀ kan náà ọ̀sẹ̀ lérí wọn. afa ibi tíra ta ti ka ìtàn ni afa yìí àwọn máa ń padà dàgbà ìkan jọba ìkan jẹ gómìnà nílùú wa. Allahu Akbar. wa kullu ujrati sàwùtí tẹ tí ọmọ kọrin tẹ nígbà pé ẹnìkan kọrin lánàá ẹni mọ òun la yẹ fowó wa kì lónìí. ó ní o. wàkúlù jírà tí. èrò lè bí wọ́n ti bí ọ tọ́lọ́ ní dọ́mọ tọ́lọ́ mọ̀ sẹ́. wàkúlù jírà ilé ìyá tán ti bí ọ wọn lòun ní dọmọ tọlọmù mà sẹ. wọ́n kú lu jìrọ̀ àdàwà o. àwọn tó lé ọnu yín tọmọ tó jẹ tán ti fẹ́ pọ́ wọn ní tó rí ọpa tọlọmù mà sẹ. wọ́n kú lu Sauti Sauti Sauti oko ní ti local odi state oko state oko federal oko federal odi national ọwadi worldwide tọlọmù mà sẹ. wọ́n kú bẹ́ẹ̀ ni. wàásù ni kúlíkì lẹ́yìn sàlẹ̀hùn dáwà ọ̀hún. wàásù ni kúlíkì lẹ́yìn sàlẹ̀hùn dáwà ọ̀hún. mo fi sọ pé sáyẹnsì ọ̀rọ̀ mi. àmín. sáyẹnsì ọ̀rọ̀ mi. olúwa o ọba tọ́lá ṣe lọ́dọ̀ ṣe sáyẹnsì ọ̀rọ̀ mi. o ti yá. mi. sáyẹnsì ọ̀rọ̀ ọ̀rẹ́ mi o ṣàì sọ̀rọ̀ mi ọba tó lẹ́sẹ̀ dọ̀dọ̀ ṣàì sọ̀rọ̀ mi. bẹ́gbẹ́ mi bá ń kọ́lé jẹ́ ń kọ́ tèmi. bẹ́gbẹ́ mi bá ń lówó jẹ́ ní tèmi. bẹ́gbẹ́ mi bá ń gbọ́ ọmọ jó jẹ́ bí tèmi. bẹ́gbẹ́ mi bá ń lọ ọmọ ká jẹ́ ń lọ tèmi o. gbẹgbẹ mi ń bá ń gun mọ́tò. dẹ́kun tèmi o. ọba tọ́lá ṣe lọ́dọ̀ ṣe sáyẹ̀nsì ọ̀rọ̀ mi. sáyẹ̀nsì ọ̀rọ̀ mi o. sáyẹ̀nsì ọ̀rọ̀ mi. all right. sáyẹ̀nsì ọ̀rọ̀ mi o. sáyẹ̀nsì ọ̀rọ̀ mi. ọba. yọ̀fọ̀ mọ́ rẹ̀ di yọ̀fọ̀ mọ́ rẹ̀ di yọ̀fọ̀ mọ́ rẹ̀ di o yọ̀fọ̀ mọ́ rẹ̀ di gbogbo ẹni bá rògbòrò ẹ̀ yọ̀fọ̀ mọ́ rẹ̀ di. yọ̀fọ̀ mọ́ rẹ̀ di o yọ̀fọ̀ mọ́ rẹ̀ di yọ̀fọ̀ mọ́ rẹ̀ di o yọ̀fọ̀ mọ́ rẹ̀ di. gbogbo ẹni bá rògbòrò ẹ̀ torí pé Saoty èkúté àtolóńgbò pàdé ní yàrá èkúté àtolóńgbò pàdé ní yàrá ọ̀dájú ọ̀kan ni yóò bá yẹlẹ̀ lọ yóò sì kẹ́ nìkan. Ah. Ah. ẹ ṣe ẹmí kan ti yasa kọ́mọ́lá ọdún pẹ́ bẹ̀rẹ̀ látòrí rúkàyà tó àdùkẹ́ àdùkẹ́ alábísí rúkàyà gawat twin sister mi ṣe twin sister mi nù àdùkẹ́ alábísí rúkàyà mà ní oṣù baba atunde oṣù olólùfẹ́ àṣìṣe rabiodun ọlọ́mọdá ọlọ́run tóyìn ṣe DCO ibi táwa yín police college Babatunde olólùfẹ́ access mani ẹ ṣeun. gbẹ̀mí sókè olólùfẹ́ wọn ní àfijù olórin sí làwọn máa dúpẹ́. ogun ni àìsàn àjẹkẹ́ five thousand. àjẹgàrò ọmọnìyà àṣà àṣàbí mi ìsáyìnbó àwògó òdèrè mi amọ̀dù àròlé ọmọ ológo lukayasu ọ̀ṣẹ́ arìnpé lukayasu ọ̀ṣẹ́. Saoty Arewa fans love lápapọ̀ àdúpẹ́ second annual Ramadan lecture tá à ń ṣe lọ́dọọdún ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀rírò tó pọ̀ bí omi ẹṣẹ́ o ò mọ̀ we lead and others follow lónìí àwọn branch ìsìn wa ó ti pé forty two ó ti pé forty two mo dúpẹ́ ṣe o gbogbo àwọn ọmọ yín pátápátá láyé máa máa pèsè àdúrà mi nìyẹn fún gbogbo wa. Alhaji Washif Muhammadu Shafau. Alhaji Alẹ́ Agbọ́nrin náà dé o, ẹ wá bá mi jó. Ó yá owó àdúrà mi, ẹ máa bá mú five thousand lówó àdúrà mi báwọn. Elódì twenty thousand naira ẹgbẹ́ náà tóbi. Alhaji please ten thousand. Ajá náà Agbọ́nrin náà dé o, ẹ wá bá mi jó ijó ẹsẹ̀ àjọdànù kọ́ àjọgbà aládá. ọjà sórí mọ̀ọ́dẹ́. ẹ wá bá mi jó. ijó sóde àjọdànù kọ́ àjọgbà aládá. aṣọ sanu ṣe omi ṣe Usman. mo fà sírù àgbà fúlọrin lábọ̀ ní ìbáṣọ ní ṣe ẹ ṣeun nínú àwọn tí máa consult ni tí bá fẹ́ ṣeré tí nǹkan bá rú mi lójú àwọn ni mo máa ń pè ẹ ṣàlàyé eléyìí fún mi àfa mi ni àwọn àfa mi nínú ilé àmúra wa nílẹ̀ jù lẹ́kì má dà fàtò sílẹ̀ ẹ̀ ń wo nánà kò fẹ́ rọ́ fún agbóni yẹn. ẹ máa lọ dán aláàjì lókè. àmìrán níbẹ̀ jù lẹ́kì kí borun o máa yẹ ẹlẹ́jẹ̀ ká o bá dojú eré a kì í dárú ẹ láàyè o bá dojú eré abẹ́rẹ́ àwọn ẹsẹ̀ ẹsẹ̀ mi níbẹ̀ ju lẹ́kí ẹ kú balẹ̀ mọ́ ẹ̀wọ̀n kú ya wọn tó bọ́ lọ́rùn o àmọ́ àṣírí. ìfẹ́ náà fi ń sàn fẹ́ ṣó àmì rá àmìrámì níbẹ̀ ìjú níbẹ̀ ìjú lẹ́kì south Arọ fans club. kíbo mo máa yẹ lẹ́yìn ìka ohun tá a bá dágbére a kì í garú ẹ láàyè bá dojú eré àgbọ̀jọ̀gbọ̀n tó ti lé tòní àgbò ẹ̀sìn tó ti lé tòní òun tẹ̀sìn kan rárá ajá balẹ̀ kí bílíkì alága mi ọ̀rẹ́ àmìrá. alhaji agunbi adé ọkọ mi rà mí níbẹ̀ jù níbẹ̀ jù lẹ́jì. alhaji prince abdulgani omi agunbi adé ọkọ mi rà ní sàníyàn níbẹ̀ jù lẹ́kì ẹ bá máa tọ́jú alhaji ìṣílẹ̀ ṣìfà omi agunbi adé àti prince gani omi agunbi adé àtàlàjì sulaimọ̀nà mi ẹ bá ń kí ara ẹ. eba ẹlòlò wa ló dùn fáwọn olólùfẹ́ ọ̀kan jọgbà aládá. ọjà rẹ̀ wà gòrí náà dé o ẹ̀wọ̀n bọ́ bá mi jó. ọjà rẹ̀ bá mi jó. ìjọ sì ni ọjọ́ dáhùn kọ́ o. mo níbẹ̀ ṣe ń kéwú. àwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ sí i. bẹ́ẹ̀ ṣe ń kéwú mama kabasi. Akunbi Adebe ṣe ń kéwù. Mama kabasi. Alájà rẹ̀ wá iṣẹ́ aláìrọ̀rẹ́. Professor Emeritus iṣẹ́ aláìrọ̀rẹ́. Afúnṣà ò lówó, ó dárúkọ wa. èmi tí fún nílẹ̀ o. kò tí dárúkọ wọn. alájà àjọkẹ́ adé o. ẹṣẹ àjọkẹ́ adé alájà mi ànáwó àfẹ wọn sọ̀rọ̀ mi ìsàlọ̀ ọmọ orílẹ̀-èdè sí. orí tó ká alájà mi ò ṣe orí tó ká tó pírítì tó gbàgbẹ́ ṣeun olólùfẹ́ mi sàlámẹ́ àgbọ̀dún orí tó ká bẹ́ ṣe kéwòn. aláàjì ṣe ilé bẹ̀ ṣe ń ké. lọ́wọ́ bá jábọ̀ sí i. kẹ́hìndé jẹ̀bú bẹ́ ṣe ń ké o. lọ́wọ́ bá jábọ̀ sí i. ọlọ́mọdé a máa bọ̀ lọ́dọ̀ mi jọ máa bọ̀ yóò jẹ́ pé owó kéré o. sílé jẹ̀bú olólùfẹ́ mi ṣe. Alhaji Sule Ṣàbámi Àgúnbíadé. lọ́gọ́gbọ̀ ṣàlílẹ̀ tiwọn Àgúnbíadé Sule Ṣàbámi. ọkọ̀ bọ́lá nọ́ọ̀sì mi bàǹkì. òṣè balógun saf ní kété. mo ṣì bọ̀ mú kí Sule Ṣàbámi lọ́wọ́lọ́wọ́. ọkọ̀ bọ́lá nọ́ọ̀sì mi ṣeun olólùfẹ́ asúnsí ní ìbí ọdún ọkọ̀ bọ́lá náà sì náwó olólùfẹ́ ajíárẹ́ àbí ọdún ìṣílẹ̀ ṣí fáwọn ẹ̀ ṣeun alájìṣílẹ̀ ṣí fáwọn ẹ̀ ṣeun ọkọ̀ bọ́lá náà sì yẹ kí agúnmi adé ń bẹ lọ́dọ̀ mi tó náwó ìnáwó ní tánwó ẹ̀ ṣeun agúnmi adé. balógun SAFC ní kẹtù. olólùfẹ́ asis ní ìjẹ̀bù. ọlọ́mọ dáàbò lọ́dọ̀ mi jọ ọkọ̀ òbí. ẹlẹ́ṣin olólùfẹ́ mi ṣe alájí mú tí wù í ṣọlá alájí mú tí wù í ṣọlá ẹlẹ́ṣin olólùfẹ́ mi máa retí ọwọ́ mi nínú rẹ́kọ̀dù mi ẹlẹ́ṣin wọ́n ti lóun fẹ́ràn mi gan ni àròjù owó kì í ṣẹ̀ṣọ́ lórin wa tó bá lè náwó tí ó òrówó pé wá ságbo arẹwà bí ọdún kò lè rọ́wọ́ gbàrà kò lè rọ́wọ́ gbàrà lágbo arẹwà sàùtì ọmọ sálíwọ̀n bòdò ọmọ nílẹ̀ náà ni o ó yá fifty by one twenty. one twenty. mo ti fifty by one twenty. one twenty. ẹlẹ́sìn ìṣọ̀lá ọmọ onílẹ̀ o. one twenty. ẹlẹ́sìn ìṣọ̀lá ọmọ onílẹ̀. one twenty. èèyàn mi ṣọ́nà mi arówó kọ́lá lọ́gọ́ngàn ọkọ wa Aisha lọ́wọ́ kọlà lọ́gàn ẹlẹ́ṣin tó ṣe alájì mú ti o mú ti o ẹlẹ́ṣin ìṣọ̀lá mú ti o kò ṣe o mú ti o àwọn oníbí kò jẹ́ bí ẹni alájì wá sí o ilé ọlọ́mọdá làwa wà àwọn oníbí kò jẹ́ bí ẹni alájì wá sí o mo fẹ́ ju bó ṣe fẹ́ràn mi ọmọ àbẹ̀bí yegede àwòjá lẹ́yìn mo ti ró lólùfẹ́ mi nílé ẹ̀ka ò ọlọ́mọdá ṣóun làwa wá o. alájú wa sí omi ọlọ́mọdá ọmọ àbẹ̀bí mo ró lólùfẹ́ mi. àjàwọ́ àpè wá sí omi o ajáwó àgbè wá síwìn ọmọ ogun jàlá ọmọ ọmọ dọ́dọ̀ ọba ní kí n tóró mi bọ́jú o àgbà ikọ̀ yóò wá síwìn kí n jẹ́ òkèsè o àgúnmu ni wọ́n fi ń ṣe àjò àsìn o ọmọdé kì í sọ lámìlẹ̀ gbẹ ilé ẹ̀ làwọn wá o. alájò àsìn mi ọlọ́mọdá ọmọ àgbẹ̀bí o. mo rí olólùfẹ́ mi ní ọjà o àròjù owó kì í ṣẹ́ṣọ ooo. thank you àròjù owó kì í ṣẹ́ṣọ nílàjò àrẹwà èló lẹ́nu tẹ́tí ń pòṣe ò tójú ti kúrò ọlọ́mọdá aná millions pẹ̀lú ọ̀yàyà tẹ́rìntẹ́rìn ló fi ń ná o lágbo àrẹwà ojoojúmọ́ lówó ń pọ̀ sí bàbá yín president container owner association kò ẹnìkan ò lè mú ní kan tó alájí arẹwà lọ́dọ̀ tó ń wá sí omi ẹ̀dínfẹ́ni làáfẹ́ o èmi náà ó sì máa ń ṣe tìyẹn nílé ẹ̀ làwọn.